ti wù kó rí ní àṣálẹ́ yìí nínú iṣẹ́ ìsìn ti àṣálẹ́ yìí nínú iṣẹ́ ìránṣẹ́ ti àṣálẹ́ yìí ẹ̀mí mímọ́ fi àánú bá ayé mi ẹ̀ẹ́dẹ́gẹ́ni kan kórúkọ Jésù ẹ̀ṣọ́ ìdàgbà ẹ̀kan mú. Ìdẹ̀yọ̀, a fẹ́ fún àṣálẹ́ ìtúgbà aláyè láti kéde rẹ̀. Àgbà fún àpèrè ní ọ̀rọ̀ rẹ̀ tó jáde ní alẹ́ yìí. Ó máa ṣiṣẹ́ ìwòsàn. Ó máa ṣiṣẹ́ ìtúsílẹ̀ máa jẹ́ ìgbàlá. Ọlọ́run wa má jà wá lásán. Káyọ̀ kábọ̀ owó níbí. Ògo ni kórìkọ bá. Ẹja ẹja lè ní ara. Ẹja ká jókòó. Àníná làdí mo ní láti tó wà láàrin ìrọ̀lẹ́ yìí. bí mo ṣe sọ lánàá èmi ni ẹni tí ọlọ́run ṣe lóore èmi ni ọkùnrin náà tí ọlọ́run ṣe lóore ṣé a ò fi mi sí ìdílé onígbàgbọ́ adìrí sí ìdílé mùsùlùmí Islam ní ẹ̀sìn Islam ẹ̀sìn mùsùlùmí bàbá tó bí mi òun náà ni a mọ̀ sí alhaji àléfà lọ́jìndín ní ọjọ́ba nílùú ìbàdàn. bàbá mi a mọ̀ ọ́ gẹ́gẹ́ bí oníwàásí gbajúmọ̀ olókìkí oníwàásí ó ṣe adóòdò ní o ó ṣe bàtàn. bàbá mi jẹ́ nǹkan tí wọ́n fi jẹ olórí gbogbo àwọn oníwàásí ní ilẹ̀ yorùbá ní ìgbà ayé rẹ̀ kó tó lọ olófijẹ ọba oníwàsí àwọn league of afa àyèmá àwọn olófijẹ òye yìí ẹni tó nẹ́ẹ̀sì bàbá mi nígbà náà ni àpè ní eh, adágbé eh, mọ́kèsì ìyá mi náà làájà ni àwọn ìyàwó tí bàbá mi fẹ́ lọ bí mẹ́wàá ìyá mi sì ní ìyá mi wọn ọmọ mẹ́ta nìyáàlú bí èmi lọkùnrin láàrin wọn nítorí eléyìí bàbá fẹ́ kí n mọ kéwú dáadáa kí n lè máa ṣe wá àtibí tiẹ̀ lórí ọ̀dọ̀ ṣe rán mi lọ sí àwọn ilé kéwú káàkiri mo kéwú lọ́dọ̀ àwọn haúsá dánwò mo ké lọ́dọ̀ àwọn oníwàlá àwọn apá ìlọrin wọ́n ní kí n máa ṣe àlékún bá tá bá ìmọ̀ọ́nà ìmọ̀ọ́nà ìlú akáyí sáyẹ́rá tìrá àyíbà tó fi àtàmbà tó fi lọ́gbà tó yá bàbá mi mú fún mi fóònù fẹ́ ó wá mú mi lọ sọ́dọ̀ alhaji adam àyèlọ́ tí ó dá mọ́ríkà sílẹ̀ lágbègbè mo máa lọ bá nílé ibi tó ti kọ́ mi ní tí ó ibẹ̀ wọ́n tó bá kọ̀ rẹ̀ sí mi wọ́n ní kí n máa fẹ́ fẹ́ alif bá tá tá lil a a ali gani ba kọ kẹ na mi nun waw aw lamali amsa ya. eléyìí ni a mọ̀ sí abidi kéwù àbí ara àbí kùnà mo bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ mi yìí nígbà tí a bàbá mi tó ń bí kó bẹ́ẹ̀ ó tó mi lọ sí Èkó lọ́dọ̀ alhaji kọ́tà pé ní sa àríkéwúyọ̀ ọmọ àgbẹ̀ ìwòyè ẹ̀ lábọ̀ ìwòyè ilé wọn ní ilé arúgbóra mímọ̀ lábọ̀ ìwòyè. Bàbá yìí ló ń fọ́ mi ní Arabic ní Ansaruddin school ìsọ̀nà bẹ́ẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ mo tún gbé mo tún kọ́ kéwú ọ̀dọ́ ẹni mo ti wá bá kéwù mi lọ títí mo fi parí ni àpòyàn ìṣọgọ́ta àpòyàn ni eléyìí alifla mi lọ́ọ̀rì ká kíkà mi lára ìgbà fíìkì kò dánú lẹ́lẹ́mọ̀ òun tẹ̀lé láàbí náà yóò mi lónà bẹ́ẹ̀ gẹ́ẹ̀dì wáyé kí múna ìfàlàkà wáyé máa rọ́ká sí náà yọ òkè múna láàrá sí náà yóò rí múna ìbọn ń dìlà ilé ìkà àmọ́ ń dìlà ní pọ́blíkà wàbí ní yá ìrántẹ̀ ọmọ yóò ké lórí. ilé ìdámá ké ta fi ṣe òdì náà ẹ̀sùn mo pa ní ilé ìfowópamẹ́sì pọ̀ ìtumọ̀ ẹ̀ lájọ́ àlùjù ọpẹ́ ìdá ìtọ́lọ́wọ́ bá ní. Eh, ọlọ́run fún mi ló lọ kẹ́kọ̀ọ́ pé gbogbo ibi tí bàbá mi bá rán mi lọ mi ò ní dákú bẹ́ẹ̀ àṣà àwọn bàbá mi àti àwọn ìdílé wa ni pé ibi tí bàbá wa bá jù wá sí báyìí ìyá wa lè má mọ̀ bẹ̀ ìyàwó ti gbọ́dọ̀ wá wa lọ síbẹ̀ tó discipline tí bàbá wa ní nìyẹn àwọn ìyá wo mọ ọdún tá à ń gbé wọn lè gbọ́dọ̀ wá wa lọ àti tí nǹkan bá ṣẹlẹ̀ sí mi lókùn so mo wá bẹ̀rẹ̀ sí pé lọ́dọ̀ alhaji aríkéwò náà ní nọ́mbà forty two mo ní fáwọn ṣe tó ń ṣe lọ́dọ̀ rẹ̀ nígbà tá a bá fẹ́ jáde láti Saudi school ní sọ̀lọ̀ primary school sọ̀lọ̀ ní nineteen sixty two èmi ni mo máa ṣíwájú àwọn ọmọ school láti kírun láago méjì ọ̀sán èmi ni imam nígbà náà ilé wa lẹ́yìn kùlé wa ní adé àtàwọ̀dé mọ̀ ní òkúba ayélujára mo ti jẹ́ làdáni rẹ̀ làdáni. iṣẹ́ mi ni gẹ́gẹ́ bí làdáni láti jí pẹ̀lú dàjí ní dàjí nípa aago márùn-ún tó gbọ́dọ̀ jí ọ mo gbọ́dọ̀ jí pẹ̀lú. ilé ni aláwọ̀ akébárọ̀ àwọn akúbá aṣọ àbúrò àìlà àìlà. أشهد أن لا إله إلا الله àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá tó àkókò yẹn o èmi gẹ́gẹ́ bíi làdáàlì àwa bẹ̀rẹ̀ ti pe àwọn ọjọ́ náà àyè sáàkú déédéé kò kárí àlọ́ àlá àlọ́ àlá mọ́támọ́tá nígbà tó bá tó àkókò láti kírun àwa dìde gẹ́gẹ́ bíi làdáàlì àtẹ́kọ̀ọ́ lọ́wọ́ gbọ́dọ̀ lọ́wọ́. شهد الله إلا الله شهد الله رسولا ألا فلا يرى قد خاب بثلاث الله أكبر الله أكبر لا إله إلا الله gbogbo wa wá ti dé tó tí màá bá tẹ́gbà láwọn àgbàlúwájú èmi ibi tí mo dúró lẹ́yìn ẹ̀ nínú àtúnṣọ àlọ́ àgbà tó tí wọ́n bá tẹ̀rí ba lórí àlọ́ àgbà tí ìbọn mú bá dìde dúró lórí tẹ̀mí àláwọ̀ mọ́ ní àmì ìdààmú èmi afẹ́fẹ́ àláwọ̀ rábà náà látàmì àmúdù mo ṣe lé nítorí ká lè wo bí ẹ̀mí náà ṣe rìn jìnnà tó nínú Islam bẹ̀rẹ̀ láti ní tí mo dàgbà síbẹ̀ tí mo gbọ́njú sí tí mo gbìyànjú tí mo kọ́ ẹ̀kọ́ Islam mo dẹ̀ ń gbọ́rọ̀ sáwọn òbí mi lẹ́nu nítorí pé ẹ̀sìn bàbá mi ni àtẹ̀sìn ìyá mi èyí ló jẹ́ kéèmí náà gbà rú. so ní àkókò ìgbà yìí ohun tí wọ́n ti kọ́ wa náà ni pé ẹ̀sìn Islam nìkan lọ́dọ̀ yóò tẹ̀wọ́ gbà lọ́rùn pé kò sí ẹ̀sìn mìíràn kan ilé ìwádìí mi kí kórìíra gbogbo ẹ̀sìn lókù pàápàá christianity mo kórìíra àwọn onígbàgbọ́ púpọ̀ mo kórìíra àwọn orúkọ oríṣiríṣi ni máa tún pè wọ́n àná àwọn káfíìn àwọn kiriyó àwọn àgbọ̀bátàbà oríṣiríṣi ìlú ló máa ń bu wọn ẹ̀yìn bàbá kan wà ní àdúgbò alẹ́ ọ̀dọ̀ ọba ọ̀pẹ̀ ní bọ́lájà kékeré ó fún wa ní ìwé tá a fi ń ta fún àwọn kírísẹ̀ ìwé yìí mo máa ń gbé dání kó o fi máa ń ta fún àwọn kírísẹ̀ màá ní kọ́lọ́ wo kùrùbá kọ́lọ́ wo bíbélì wọ́n kírun bẹ́ẹ̀ kọ́lọ́ wo bí báyìí wọ́n pèrú bẹ́ẹ̀ wọ́n ti àlọ́ àlá àti gbogbo tó kó sí mi lórí yìí àti rọ́ọ̀lù gbogbo ẹ̀ ṣùgbọ́n gbà tí mi ò mọ̀ kan sí méjì èmi náà ti gbà á mo wá fi ń takò àwọn kírísẹ̀ káàkiri àtìgbà tí mo tó di kírísẹ̀ ló tó yé mi dáadáa ní gbogbo àkókò yìí bí ẹnìkan bá fẹ́ fẹ́ màá di kírísẹ̀ màá sọ fóònù àrẹ̀ pé àpárá tó dúró bá a màá ní àwọn mùsùlùmí náà ìlà tó ìlà àyàrá jí pé kọ́lọ́ ìdí àwùjọ yìí. lákòókò yìí mo mo mo mo mo bá mo máa rí àwọn kíntẹ̀ bí àwọn díẹ̀ ayéwu díẹ̀ kó tó fún. mo wò wọ́n tẹ́ni pé wọ́n wà káyé tẹ́ni tí ò sí gbàgbọ́ àgbé so nítorí tí wọ́n ti tọ́ mi láti kékeré ẹ̀yin olùgbọ́ mi tẹ́lẹ̀ ni tí ó bá lóko lóko orí yóò lóko bàbá wọn ló dára jù. mo jẹ́ ń ṣèbúra gan mo tún ṣakọ pẹ̀lú ẹ̀ báyìí mo bẹ̀rẹ̀ sí gbégbé ayé mi lọ lọ́dọ̀ àlàájì àdékéwọ́dọ̀ àti àtúntò parí ìwé mẹ́fà mi lọ́dọ̀ ẹ̀ tán mo kú lọ́dọ̀ ẹ̀. alákòókò ìmọ̀kọ́kọ́ wọn sẹ́kọ́ndì skul kan ṣe ìròjú bọ́tà kan tí bàbá wa lọ fún mi fún bẹ́ẹ̀ wọ́n á lè ní wọn lọ kọ́ṣẹ́ wọ́n ti iṣẹ́ wo ni mo fẹ́ láti kọ́ òun mo láti iṣẹ́ plan àwọn tó ya plan ilé pé òun mo fẹ́ tí wọ́n ti fi mí sí ọ̀dọ̀ ọ̀gá mi kan nìyẹn láti lọ fọ́ iṣẹ́ mi. ọ̀gá mi yìí là ń pè ní ẹ̀fẹ̀ Sunday dídò mọ́tẹ́kùtà. òfin tó wá ń kọ́ wa ń jẹ́ yìí àwa kò bẹ̀rẹ̀ ẹ̀kọ́ṣẹ́ látago mẹ́jọ àárọ̀. àpárí ẹ̀ lágo méjìlá àwọn ọ̀gbẹ́ òun wọlé lágo méjìlá wọ́n parí ẹ̀ nírọ̀lẹ́ nígbọ̀dọ̀ àgọ́ márùn-ún tó mo wà náà tó máa ń lọ lára àràárọ̀ mo lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀gbọ́n ṣe ń kọ́ṣẹ́ lọ yìí tó ní bàbá wo sábà rọmọ lọ sí secondary school mo wá gbọ́ nípa iléèwé kan bengolan high school nítorí léèrè mo gbọ́ pé iléèwé ọ̀kan wà bẹ́ẹ̀ mo ṣe sọ fún bàbá mi yẹn pé mo fẹ́ máa lọ sí iléèwé bàbá wa ní ìtọ́ra ìpolówó ẹ̀kọ́ púpọ̀ pẹ̀lú olùgbàlówó tó pọ̀ ní òṣèlú mi lọ́mọ́ wọn lówó eléyìí ó kọ́ five pounds péré ní pàtàkì ẹ̀ tábọ̀ ninety fifty three fifty four tó mo wá bẹ̀rẹ̀ sí lọ mo bá ti kọ́ṣẹ́ tọ́lọ́sọ̀ àti lọ sí èwe ọ̀gá mi tó bá kọ́ wa ń jẹ́rìí ló bá bẹ̀rẹ̀ sí wà fún wa ó jẹ́ fi jẹ́rìí ló bá wà fún wa tó bá ti wà fún ẹ̀ bẹ́ẹ̀ ni mo jẹ́ àrùn farada fún nítorí kó dọ̀gá mi tó mi ò fẹ́ dàpọ̀ ṣùgbọ́n pàtó wá di pé kò tiẹ̀ wá sí wọ́n ìwà sí lórí àádẹ́kọ̀ọ́ ojoojúmọ́ ni sí rẹ̀ gbogbo àwọn ọmọ ọ̀gọ́dẹ́ gbọ́dọ̀ dá ká máa gbọ́ gbàtó yá ara mi ò bá mọ́ mo wá bẹ̀rẹ̀ sí sàkó ọ̀gá mi bẹ́ẹ̀ ni màmá ní kó lọ́wọ́ mi báyìí gbogbo tí wọ́n kó fún mi pátá màmá sọ adéláwo ti báyìí wọ́n fi irun lójú bẹ́ẹ̀ ní ojú bẹ́ẹ̀ nìyí wọ́n fi irun kẹta wọn ní báyọ̀ oníkà jẹjẹ káàrún adéláwo wọ́n fi irun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àní kọ́ lọ́wọ́ mi báyọ̀ oníkà jẹjẹ káàrún wọ́n fi irun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo dá nǹkó torí wọ́n ṣàlù àlá wọ́n ṣe gbogbo ẹ̀ gbogbo tí wọ́n ti pọ́n sí mi lórí nínú Islam gbogbo eléyìí gbogbo ẹ̀ ti kóòtù a ní bíbélì takora wọn ẹlòmí báyìí ẹlòmí báyìí gbogbo tó sọ yìí èmi tó òun mọ̀ pẹ̀ ṣùgbọ́n ń gbọ́dọ̀ wí fún mi mò ń gbé káàkiri ọ̀rọ̀ ilé tí bàbá yìí wá wà tuntun mi ó ó ó ó ó wá dàbí ìmọ̀lẹ̀ tó tán ìmọ̀lẹ̀ sínú àyè ìgbà yìí mo wá ń ríra mi ṣé bí mo tilẹ̀ jẹ́ ẹni tó kéwú kí mo parí kùnán tí mo ṣe àrọ́wọ́ àtijọ́ àpáàlù tí mo ṣe ohun gbogbo tó jẹ síbẹ̀ mo ṣe kírun tó yìí ẹ̀ṣẹ̀ ń bẹnu alẹ́ mi mo ṣe kírun tó jẹ́ làdáni pẹ̀lú kéwú mi gbogbo èyí ò ní kí n má kú lọ yóò ní kí n má jalè yóò ní kí n má ṣàgbèrè ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yóò gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi àbá tó fà mí kéwù gan bó ṣe fà mí ní kéwù bẹ́ẹ̀ tó fà mí lẹ́sẹ̀ dá. torí bàtẹ́ àbá mi náà pẹ̀lú àwọn mẹ́rin tó wà lé yóò ti lọ sílé àlè. tó tó bá kẹ̀ lọ ní àlè mo gbọ́dọ̀ tẹ̀lé lẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀nà ẹ̀ṣẹ̀ láàpá. tó tó bá ti ń lọ èmi náà máa tẹ̀lé lẹ́yìn tó bá ti ní arọ́ra kẹ́hùn àní náà arọ́ra kẹ́hùn náà ẹ̀rọ aṣọ tí mo wọ̀ lẹ́sẹ̀ láàmà tó ń bù lọ sàlẹ̀ tó ṣe pọ́ gbogbo bẹ́ẹ̀ ni máa tó gbé lábàlì mo ti rò pé òun ṣí ẹ̀sìn fọlọ́run mo ṣe ń tẹ̀lé lọ sílé àlè rẹ̀ nìyẹn tó bá ti wá wọnú yàrá bẹ̀ lálẹ́ tó tilẹ̀ fún ọ ní èmi àjókòó ta màmá tó gbé màmá tó màmá jí màmá tó gbé gbà bá wá jí lóògùn màmá ká wáyà fáàlì ti lọ màmá lọ yọjú oorun fọ́fọ́ náà ojú kọ́kọ́rọ́ máa àwọn iṣẹ́ tá a fà ṣe so bá a fà ṣe bọ́ mi léwu ló kọ́ mi lágbèrè àbá mi ọwọ́ rẹ mo ti kọ́ bí a ṣe ń gbàyàwó níyàwó àwọn kéwù tá a máa hàn tá a fi gbàyàwó níyàwó tá a ti máa mọ kéwù tá a ti máa torúkọ obìnrin yẹn tá a máa gbá tọkọ ẹ tá a máa mọ kéwù tá a máa kẹ̀yìn wọn síra wọn máa tọkọ ẹ láti àgẹ́sì òkúta akókúta àti sínú lọ́wọ́ máa gbóná dáadáa àwọn àjù ọ̀dún yẹn tí akọ yẹn dé òkúta ṣe gbóná tó gbóná dálẹ̀ tá a jù sínú ẹ̀họ̀n dúró wa tó bá tutù tá a bá wá ti ṣe fọ́ọ̀mù yẹn kó lọ́ba mú láàrin ọ̀sẹ̀ kan tó mú báyìí àlá àfáwà ló máa lá kò ní fẹ́ràn ọkọ ẹ̀ mọ́ ó ṣe máa dìyàwó àfáà nìyẹn bí òkúta yẹn ṣe gbóná yẹn tó gbóná lóná dáadáa yẹn bẹ́ẹ̀ ni bí àfáwà ṣe máa gbóná lóbìnrin yẹn àwọn iṣẹ́ tá a fà ṣe nìyẹn síbẹ̀ a máa ṣe wá sí bàbá wa tó bá wá tó bá wá sí mi máa máa tó ti arọ́ wá sí. nígbà bá wa bá fẹ́ fẹ́ bá ṣe jìnnà máa ń bá wa ọmọ ẹ bá ṣe jìnnà. oríṣiríṣi àtàwọn gan-an pàápàá ìdí ayé ẹ̀ṣẹ̀ là ń gbé ẹ̀sìn kò bá àyàn lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ojú kò sọ pé ẹ̀sìn ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ lè dára òótọ́ la gbẹ́ sí mi bí bá ti rìn lọ́ba ìgbà wọn bá tẹ̀ sí mi lọ́wọ́ máa kí mi lọ́wọ́ ní ọlọ́ọ̀kẹ́ yàrá náà ọlọ́ọ̀kẹ́ náà náà ìta ni wọ́n ti rí wa gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ṣùgbọ́n nínú lọ́rùn àdá fáfá pẹ̀lú àfáàfá jà wọ́n bá ṣera wọn á fara wọn dànù gbogbo iṣẹ́ ẹbí ló fọwọ́ wa àwọn kéwù tá a máa ń kẹ́kọ̀ọ́ wà tó ẹ pé tá a ti máa ń ti ń lo nílé tó bá sílé kan bá dàbẹ̀ pé wọ́n á fi lọ̀ wá pé bákan afẹ́kọ̀ọ́ kọ́ tún gbogbo tún ilé yẹn tún dànù ó ní kéwù yẹn bá ṣe máa pé tá a ti máa fẹ̀yìn ọgbọ́n lulẹ̀ ilé ilé ìjọba tú mi so iṣẹ́ àfa àwọn iṣẹ́ iṣẹ́ tó fọwọ́ àfa òbídìlé àtọ́dáwòrò ilé kan wà ní Mùṣín ní onífàdé ọpẹ́ ìmọ̀tàtúwa àdúgbò máa ń sọ ìdọ̀tí sí mọ́tàtúwa àjọpọ̀ bí kótó bàbá kéwù yẹn lé wọn lórí àní kí wọ́n tú ká wọn kò tó tó ń dáàbò dé pẹ́ẹ́lú ẹ̀ wò àwọn iṣẹ́ ẹ̀ka iṣẹ́ bíi gbogbo iṣẹ́ ẹrú ni mò ń ṣe tí mò ń fọ́lọ́dà bá ṣùgbọ́n èmi ò mọ̀ pé kò dáa ní jẹ ẹ̀mọ́ lẹ́jẹ̀ bá a ṣe ń kóbìnrin kiri àti gbajúmọ̀ alẹ́ òfin tó dára ni ààrẹ ní báwa wípé tá a ṣe ò dáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ káfíńmọ́ lóyún kọ́kọ́ àwọn ọmọ tiwa lọ́dún yìí yàrá tá à ń gbé òfin tí wọn lọ́dún ló fi ọ̀rọ̀ tí mo gbọ́ ìrere Jésù Kristi látẹnu ọ̀gá mi mi ò fẹ́ yí padà rárá torí mo wo ilé tí mo ti jáde bàbá mi àlájì ìyá mi àlájà àwọn ẹ̀gbọ́n bàbá mi àlájì àlájà àwọn ẹ̀gbọ́n mi ju àlájì àlájà lọ́ọ̀tún ló ti rí wájú ajá ló yẹ ká mo wá wò pé mo lè máa gbé wọ̀ ẹ̀rù yìí bà mí lọ́tọ̀ tó náà ìrere yẹn wáyé ó dàbí láàmú wéwú ó mú mi nílé ọkọ mi gbùdùgbùdù bẹ́ẹ̀ ni ètè fẹ́ yí padà ṣùgbọ́n ìrere yìí ó lágbára nínú ayé mi ó wá tí ó wá tọ̀mọ́lẹ̀ sínú gbogbo ẹ̀sìn sáàmù tí mo gbé káàkiri wọ́n á kó òkùnkùn bá àbí ẹ̀sìn sáàmù wá sí ìbòrìra sí mi ní òfẹ́ láti lọ kírun mọ́ ìfẹ́ mọ́ bẹ́ẹ̀ ni mo rà ń pa á mọ́ mi ìfẹ́ mọ́ mọ́ pé mo di kírísẹ̀ gbàdúyàwó fura sí nínú ilé wa pé mo ti lọ ṣọ́ọ̀ṣì mo sì máa ń dábà ní o tó bá ti jọ wọ́ọ̀rọ̀ rẹ báyìí máa ra wa gbádá máa fi dígbé ìtàbẹ́ àwọn àṣẹfẹ́ tó ṣeré ládùúgbò àyè ọ̀lọ́ sí ṣọ́ọ̀ṣì mo máa ń bá ọ̀rọ̀ tí mo gbọ́ ní ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ yẹn bá tù mí nínú kò dàbí ti mọ́sálásí àjọ́sì fún ọmọ nọ́mbà yẹn lọ pèlè Christ faithful church ní mo ṣe ìfá primary school àti ògbà yẹn tó máa ní káyọ̀dẹ́sì ní mo ṣe máa ra ayé ọlọ́dẹ ní òtí ẹ̀ ní òtí ẹ̀ fẹ́ mọ ọdún kílásírù dájọ́kù ní ìfẹ́ wo bẹ́ẹ̀jì àwọn ọmọléèwé dájọ́kù ṣùgbọ́n èrè tí mo gbọ́ yẹn ó ó ó tì mí nínú mo fẹ́rẹ̀ mo gbádùn ẹ̀ ó yàtọ̀ sí ti mọ́tíláṣí àwọn orin tá à ń kọ́ ó ó ó ó tàn ju tá à ń kọ́ mọ́tíláṣí kí aláàdúrà aláàdúrà aláàdúrà aláàdúrà àwọn orin tó dùn tó dára bẹ́ẹ̀ ni ah, ọ̀pọ̀ gbà tó bàtà tó pé kí n má jáde kó ní ṣọ́ọ̀ṣì nítorí àwọn tí mo gbọ́ ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí fura sí mi wọ́n gẹ̀ẹ́sì ni wọ́n ní pé wà ní ti yípa ó ti yàtọ̀ wọ́n ti pé ìgbà yẹn ti yí padà mi ò bá wọn súré sí gbogbo tí wọ́n ṣe mọ́ pàtí káàdé lóru ọgbẹ́ ni wọ́n bá wọn ṣe bẹ́ẹ̀ mo wá ní òfẹ́ ṣùgbọ́n mi ò fẹ́ dárúkọ Jésù lójú wọn nílé wa màdàbọ́lọ́ mo nígbà tí wọn ní jésù máa lọ lọ́rùn fẹ́ wọn wá kura wọn ti gbé mo ti yàtọ̀ bàbá mi sì lò máa ń ṣe wá sí káàkiri tó wá ní ìrìnàjò káàkiri gbogbo ló máa ń lọ òun ló ṣe wá sí níjà gbòde tó rẹ ìṣòwò wọn fi kọ́mọ́tà sí ìdímọ̀ ẹ̀kọ́jẹ̀ báyìí gbogbo ìlú àdúgbò àdúgbò ìlú bàbá màmá gbé wá sí káàkiri ṣẹ bá ń gbọ́ ẹ̀jẹ̀ àti wọn bá wọn wà báwo ló jẹ bẹ́ẹ̀ tó ta bá lọ wá sí a máa ń àbọ̀ kẹ́ẹ̀dì dídì gẹ́gẹ́ kẹ́ẹ̀dẹ́ kẹ́ẹ̀ wọ́n ti wọ̀ pé lọ́jú ẹ̀. ọ̀pọ̀ èèyàn ló máa ń gbọ́ wá sí lọ́jú mu wọ́n fẹ́ràn wá sí lọ́jú tó ló máa fa àwọn ìtọ̀. ìjòsì nípa ilé ìtọ́pa ló máa sọ ṣé èrò a wá ní bìsì lọ́ńdọ̀gbà gbọ́kọ̀ sí dání. tó wọ́n àdìsá owó tó orí màá sí náà ẹ̀rù náà jí òkẹ́ bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo bàbá fọ̀rọ̀ wá kàlẹ̀ inú ilé tí mo ti jáde nìyẹn nígbà tí bàbá mi bá dé láti dálẹ̀ wọ́n ti lọ sọ fún wọ́n ní mo ti lọ sí ṣọ́ọ̀ṣì o bàbá ò bá nífẹ̀ẹ́ fún mi lówó léwu á ló ń gbọ́ pé kò lọ ṣọ́ọ̀ṣì. wọ́n ní ẹ bá dá olówó tí ò lọ ṣọ́ọ̀ṣì o ẹ bá dá olówó kojú olówó o gbogbo yóò máa bá mi bẹ bàbá yóò máa bá mi bẹ tó bá ti fún mi lówó léwé mi tán kó tún ti bẹ ṣọ́ọ̀ṣì. ìdè má lọ òṣè má lọ fún mi ohun tí mo gbọ́ bẹ́ẹ̀ ó sì mi lára òun gbádùn ẹ̀ kò dàbí wáàtí wá ní mọ́ṣáájú tó lórí tó níjì ìgbẹ́tẹ̀ yọ ọ́ agbára wà náà wọn ìwà tó ti wò gbọ́ agbára tó agbára òfò agbára àtẹ́gùn ọ̀pọ̀lọpọ̀ ìwé nígbà pẹ̀lú ẹ̀mọ́ ti Jésù ẹ̀mọ́ ni ẹ̀ rárá àwa ti wà wá ti sọnù ká tó sọnù àwa ti sọnù ká tó sọnù ẹ̀yin ará mi tí ẹ̀gbọ́n mi lẹ́yìn ìrọ̀lẹ́ yìí mo jẹ́ afọ́jú sí ọ̀nà ìdàgbọ́ yìí ẹjọ́ bá mi Jésù afọ́jú ni ó lè lájú méje tọ́jú tẹ̀mí ẹjọ́ bá ní jésù ayé ní o ó lè ní ẹsẹ̀ méjèèjì kó máa sá eré o ṣùgbọ́n láì jésù ayé àwọn ní tẹ̀mí tẹ́lá tí a bá rántí ní ìwé jù á lórí kẹsàn-án ẹsẹ̀ twenty five ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n ọkùnrin tí a bí lápọ́jú yẹn nígbà tí wọ́n sọ fún pé ẹlẹ́jẹ̀ ní jésù èmi kò mọ̀ bí ìṣẹ̀lẹ̀ jẹ́ o èmi kò mọ̀ oṣù bá òpá kan ni mo mọ̀ pé mo ti fọ́jú nígbà kan rí nísinsìnyí mo ríran hallelujah nígbà kan ni mo ti fọ́jú rí mo ti fọ́jú rí mo ti tako Jésù mo ní Jésù sọ̀rọ̀ náà màá ní jésù òṣọmọ ọlọ́run màá ní kò sọ ọlọ́run mẹ́ta kankan gbogbo àwọn ọmọ tí mo bá sọ nìyẹn ṣùgbọ́n mo dúpẹ́ pé lónìí mo lè dúró níwájú mo lè sọ fún pé jésù ni olúwa olùgbàlà ọmọ ọlọ́run. tó yá tàtà wá wà ní ọdídé ọlọ́jọ́ bíbù bàbá wa ní kí n tẹ̀lé òkà lọ lábẹ́kì ó fẹ́ lọ ṣe wáàsì lábẹ́kì tó ní ká lọ ó fẹ́ láyì já ọlọ́sọ wípé mi ò kéwú mọ́ kò ṣe mọ́ ṣọ́ọ̀ṣì mo lọ ó wá fẹ́ láyì já wípé wọ́n bá wọn lọ lóde lábẹ́kì ìlú náà bá ba lọ ìlú náà bá ba lọ tó tó bá ti di àárọ̀ kùtù àbáníká tó lọ jẹun rárá káwá kéwú níwájú báyìí àwa jókòó sí wàá ní ó yá nítorí àwọn yàrá káwá ké máa bọ́ síwájú bàbá báyìí mi ò ní kéwú kékeré fún kéwú ńlá ni ké. mo bá kí á ní bìlà mi sọ́ọ̀lì káàkiri dáàbì lọ́rọ̀ ẹ̀ bá sí ìkùdá ńlẹ́lẹ́ mọ́ òun tàgé ká àgbàdo tí ó ẹ̀ máa lọ kéré. Ṣàṣàlàfà tó lè kí á ní mi lórí ìdí nìyẹn tí bàbá fi ìlú àkànfin pé àtibọ́lọ́mọ yóò kéwù mọ́ ọlọ́ṣẹ́rẹ́ ni ọlọ́ṣẹ́rẹ́ mo dẹ̀ ń sọ bàbá jẹ ní owó oléwé mi mo torí ẹ̀ jókòó. so mo tó ọjà ni pé bàbá ń jẹ wáàsí ní gáràjì èmi ń wàásù fáwọn èèyàn lé bàbá ṣe wá sí gáràjì èmi dẹ̀ ń wà sí fáwọn èèyàn lé. ẹni tí mo máa ń wà sí fún tó bá ní ah, kì ṣe bàbá yín ló ṣe wá sí ni mo ní bẹ́ẹ̀ ni mo lówó léwé ló bá mi débì tó lówó léwé ni so ìtí mo sára sọ ni pé Jésù náà sọ nípa ẹ̀ àwọn agbára ni oh. sọ pé yẹ mo sọ ọwọ́ rẹ̀ nínú ayé mi sì ní bàtà. Ṣé bàbá wa jẹ́ gbọ̀ngàn kan ó wá gbé àwọn sílẹ̀? Ó ní kí n ṣàlàlá. Ó ní ti òun máa o bá ti kírun yẹn gbọ́ pé ti bá tó pe Jésù bẹ̀rẹ̀. Nǹkan tí mo wọ́n tún ní kó ṣẹlẹ̀ náà tó bá padà lẹ́rù tó máa ṣẹlẹ̀ nígbà tó pe Jésù mọ̀. Mo tún ra mọ́tò ní Bẹ́ẹ̀ni ìyá mi jókòó báyìí ló ń so oúnjẹ ọ̀pọ̀ àlájá dẹ̀jọ́ tí bàbá tó bẹ̀ tán ó ra lórí awọ bí ìmọ̀ba tí wọ́n tún dágbé jésù àgbà mí jésù pẹ̀lú nìbọn lárúkọ. mo yà á fẹ́ ní tò so mo tún gbowó léwu lọ tó máa tẹ̀lé ẹ̀yìn ẹ̀mí pé mo tún tẹ̀ra mọ́ ṣọ́ọ̀ṣì mi lé lílọ bàbá bá ránṣẹ́ sí mi ṣé kọ́ sọ fún mi o pé tó bá jẹ́ jésù yìí ló fẹ́ tẹ̀ mí fẹ́ rẹ̀ kó kúrò nílé yìí mo ṣe dé láti ibi mo ti kọ́ṣẹ́ lọ́kọ̀ọ́ mo wá láìsà bí mo múra láti tó lọ sí secondary school mi bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe lè pẹ́pẹ́ wọ́n ní bàbá ẹ̀ ní ká sọ fún ẹ pé tó bá jẹ́ Jésù ló fẹ́ tẹ̀lé kó fẹ́ lu ẹ̀ kó kóòlù lé ìlú bẹ́ẹ̀ ni mo dìde mo bá dúró báyìí bẹ́ẹ̀ ni mo gbóyìn ẹ tó sọ pé nígbà tí bàbá àti ìyá rẹ̀ bá pọ̀ sílẹ̀ ṣe ni yóò tẹ̀wọ́ gbà. Ohun yẹn kọ̀ wá ṣé sí mi bẹ́ẹ̀. Ara mi kọ̀ dá dáadáa. Mo bá kó òwe mi bá kọ ní títú. Ẹsẹ̀ mo máa fẹ́ rìn láti dí òun lọ sí ìlú Yorùbá. A máa fẹsẹ̀ gba àbá ti bára. So nígbà tó da lẹ́sí máa dé wọ́n ti jókòó dé. Wọ́n ti ṣokọ́ sí bàbá ẹ̀ nípa ẹ̀. Tó bá jẹ́ ti Jésù ló fẹ́ ṣe òkè ẹ̀rọ ẹ̀kọ́ kóòdù lẹ́yìn. Ẹ̀yà arábìnrin olúwa tó ṣe lẹ́nu mi kóòdù yẹn lọ gbogbo ẹrù ní kúrò nílé mo dẹ̀ kọ́ ní sí ṣọ́ọ̀ṣì mo wá bẹ̀rẹ̀ sí lọ sùn ní ṣọ́ọ̀ṣì ìgbà yẹn wọn ló pílásìkì àbá ìbẹ́ẹ̀tì ni bá ti kọ́ bẹ́ẹ̀tì méjì pọ̀ mo sì ń tẹ̀lé yẹn tó o bá bá sì ti ṣètò ìṣètò bẹ́ẹ̀ la máa gbé tó pọ̀ àtẹ́jẹ àtijẹun láti jẹun tó àdúrà ní gbogbo ojúmọ̀ ìṣòro àdúrà láì mọ̀ tẹ̀síwájú nítorí àwọn fẹ́ àwọn òbí mi wọ́n wá ń wá mi sí ìjọba wa ni wọ́n jọ́ọ̀sì. ṣùgbọ́n tó lọ tẹ̀lé ní pé káàbọ̀ bá wá ní wá jọ́ọ̀sì ó lè jẹ́ táwọn yẹn máa tẹ àwọn ọmọ ọ̀dọ́ jáde lọ́ba dé jọ́ọ̀sì wá gbé wọ̀ léèyàn ọ̀pọ̀ bàtà bá wá àti èèyàn jáde kí èèyàn dé jọ́ọ̀sì. ṣùgbọ́n láwọn ọmọ ẹ̀ lọ́dọ̀ ló gbé tiẹ̀ bó ṣe dé tí wọ́n sọ fún báyìí òun náà wá kò rí mi ló bá ìdájí ló wá wá sí ṣọ́ọ̀ṣì ìdájí tó wá tó rò pé màá ká mi mọ́ bí tí mo tò sí èmi ò sí ṣọ́ọ̀ṣì jọ lọ. ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kò lọ. Àwọn ọmọ bá lọ bẹ́ẹ̀ rẹ̀ kọ́ sọ fún mi o, tó bá ti dé tó wáyé o, bẹ́ẹ̀ mo máa lọ yọ bí mi. Ó ní kí n lọ fẹ́ràn mi tó máa bọ̀ báyìí nípa pẹ̀lú mo gbọ́ sáà, mo bá tó wà lọ́dọ̀ Jésù. Mo tẹ̀lé.